أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين Thank you. òfin ọlọ́run ọba eléyìí tí ó fi àlò rẹ̀ tó fi dá wa padà sí ìjókòó àìní èlò ọjọ́ kejìlélógún twenty two nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjìdínní ogójì ìjọ tàbí sallallahu alaihi wasallam tó ṣe. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته pẹ̀lú àánú ọlọ́run ọba lónìí a tún máa tẹ̀síwájú ní tafsiri suratu Ali Imran. bí tá a dé lálẹ́ òun náà ní àyà ọgọ́rùn-ún kan àti mẹ́tàlélọ́gbọ̀n. bí tọ́lọ́wọ́ ọba àlekè ọlá ṣe ń pa àwọn ẹrú sí àwọn onígbàgbọ́ òdodo láti ẹ̀ fi sáré ọ̀hún ilé àmọ̀kírọ̀ ti ní rọ̀bìkù. Thank you ọlọ́run ní ẹ̀yà ara lọ síbi wíwá foríjì lọ́dọ̀ ẹlẹ́dàá yìí. àti àlùjáde kan tó ṣe pé fífẹ́ rẹ̀ ó tó gbogbo sánmà àtìlẹ̀. ọlọ́run ọba pa á létè kalẹ̀ fáwọn ẹni tí ń payọ̀ ọlọ́run àwa débẹ̀ àwọn òní payọ̀ ọlọ́run ọba ọlọ́run fẹ́ múrò yìí sífàtì ọlọ́run fẹ́ sọ sífàtì ahli al-jannah ìròyìn àwọn ẹni tí wọ́n wà al-jannah yẹn tí wọ́n ń payà. الموالي الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ الذين ينفقون في السراء ọlọ́wọ́ bá ní àwọn ẹni tó ṣe pé wọ́n á máa ná ṣe ń sàrọ̀ ìwà ń tọrọ ìfún àmàlà nígbà tí ara dẹ̀wọ̀n lásìkò ìrọ̀rùn wọ́n máa ná wọ́n tọrọ ì lásìkò nira wọ́n máa ná ìyẹn ni pé ó lé ní ọ̀dẹ ni ara wọn yá ni àbẹ́mi wọn kọ̀ wọ́n á ná wọ́n gbádùn ni wọn ò gbádùn ni gbogbo ṣe sí wọn á ná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé àlẹ́fẹ́ yóò fi kún náà wọ́n á láhùn ní láìlé wọn ná àrè fi ra wọn àìlá níyì àtà ọlọ́run ní ẹ̀ láwọn ẹni tó ń ná wọn lóòrùn. lọ́dọ̀ ikú wọn máa ná dúkìá wọn lóru lọ́sàn-án ní kọ̀rọ̀ ní gbangba ada wọn bẹ lọ́dọ̀ lọ́wọ́ ìtẹ̀sí ní sí ìpayà fún wọn tí ohun tó máa bà wọn nú jẹ́ nípa àwọn tí wọ́n fi lẹ̀ kò ní sí ìpayà fún wọn nípa ohun tí wọ́n dojú kọ ìtumọ̀ rẹ̀ ni wípé. amúrùn àǹtọ́ àtìlẹ́yìn sàhálà wàlẹ̀ ìfàkì mọ̀rọ́dì mọ̀rọ́dì yìí ìtumọ̀ rẹ̀ nípa àwọn ẹni tá a wí yẹn kò ní ká àìráyè bá wọn àlámọ̀rí kẹ̀kẹ́ ò ní ká ìrójú àìráyè bá wọn kó o níbi ìtẹ̀lé tọ́lọ́hùn kó o ní ká ìrójú àìráyè kó o níbi ìnáwó síbi ewu sínú ọlọ́wọ́ bá máa dùn sí. àti ìmáa ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run pé ń kọ̀rọ̀ bá a ti hìm nínú àwọn tó jẹ́ mọ́lẹ́bí wọn àtàwọn míì pẹ̀lú oríṣiríṣi dáadáa tó yẹ máa ń sè. ọlọ́run wá ń ròyìn àwọn ẹni àlùjẹ́ǹdà yẹn kí wà lìkà bíbí lẹ́lùkọ́ ìdọ̀ wọ́n lè á fi ó ti sẹ́ra àwọn ẹni yẹn kọ́ máa gbé bínú míì ìyẹn ni wípé alùpàìlù káza fowó ìbínú bá rú lẹ́mìí wọn wọ́n gbèrú wọ́n fi pamọ́ wọn ò nílò bínú yẹn. pẹ̀lú bẹ́yẹn wọ́n á mójú kó fẹ́ẹ́ tó bá sàn ìdásí wọn. وروى الإمام أحمد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الإمام أحمد رحمه الله gbẹgbà wa hadithi yìí látọ̀dọ̀ àbí ìfọ̀yẹ́ ọ̀jẹ̀ lọ tẹ̀lé àti wọn lọ́rọ̀ ìwá látọ̀dọ̀ àdébí sọlọ lọ́hùn àdìsọ́lá. wọ́n lànà sọ̀sọ́lá ń sọ yìí pé kìí sa lágbára bí sọ̀rọ̀ àti ẹni tó gbé ní lulẹ̀ kìí sa lágbára. ṣùgbọ́n ẹni tá a lè pè ní alágbára tó le koko òun lẹni tó ní kápá ẹ̀mí rẹ̀ ọ̀ìndẹ̀lẹ́gọ́dọ̀ nígbà tí ìbínú bá gùn. hadithi wọn ní tá a bá tún lọ wọ́n ní sọ̀rọ̀ ìháyé ìyẹn síra ìmọ̀mù ìkọ́rì ìwà mùsùlùm àwọn ẹlẹ́gbàá ẹgbàá wáyé wa. وروى الإمام أحمد عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هو أحمد رحمه الله إبواء من سوالة عبد الله بن عباس رضي الله تعالى عنهما wọ́n lè jìjì aláwọ̀ sọ́lọ́lá àṣàlá ń sọ pé. mọ́nyà á ń zọrọ mọ́sirọ́ àwòwádùn aláwọ̀. ẹni tí ó bá fi ẹni tó jó ní sòrò lára kalẹ̀ tí ó fi rówó sàn ẹni fọlọ́wọ́ ọba ìyẹn ni pé oníṣòro tó jẹ́ yẹn lówó ìyẹn wá fi lára kalẹ̀ tí ó fi padà rí owó san ẹ̀kọ́ wà lọ ara yìí pé ìkárẹ̀ lọ ọ̀sọ̀rọ̀sí fọdẹ̀bí rọ̀sùn ìlànà ìsára wọ́n á kó oníṣòro lẹni tí gbèsè yẹn ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ẹ̀rí tí ẹ̀ dìgbà kára máa fi tẹ̀ ọ̀nà tí rọ̀sùn ìlà àmọ́ ìsárọ̀ ọlọ́run àlewà á ń tàfọ̀dàkú ayérò lẹ́kùn ní kòtò tàìlẹ́mù ìgbọ́n kó o ti sàárà àkọ́ ọ̀yọ̀dọ́ púpọ̀ kí o lè rí náà tẹ́lẹ̀ ọ̀bá fún lọ́dún kan kẹ́ ẹ fi ṣe sàárà rẹ gẹ́gẹ́ sí lóore fún yín tó bá yẹ yín anábì sallallahu alaihi wasallam ó wá ní ẹni yóò tọ́ bá retí ẹni tó jó ní ṣòro ọjọ́ yẹn lówó ìgbà tá a lé gbogbo wa ti pé wọ́n bá tún mú táìmù mi pé tó bá ti di ìparí oṣù kẹwàá wọ́n bá lè pé èèyàn kò ní sì di ìparí oṣù keje lè yóò ti máa lọ dá aláàbò ẹni ọba lè retí oníṣòro àwòwádùn àìlẹ́kùn àbọ̀dẹ̀ rẹ gbèsè rẹ kù àwọn ẹni dáadáa máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ síbò lówó sì ní twenty thousand rì dálẹ̀ wọ́n tó rówó jẹun àbí wọ́n gbọ́ gbọ́ kó tún sẹ̀ sọ fún onídìí nǹkan náà jẹ padà lọ́ọ́ mú tẹ́ẹ̀nì kéré wá ọ̀dà tẹ fáìfù kọ́ bá ti mú bọ́ yẹ́yẹ́ gbogbo fifteen yòókù lọ yọ̀ǹda rẹ̀ irú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì máa sọ́rọ̀ ẹni yẹ níbi ooru jáde ọmọ kò ní fẹ́ sí. هذا هو جعل مولي لا فينا عمل الجنة حزن بربوه. ها. ولا النبي صلى الله عليه وسلم ضعيفة. يسأل الجنة حزن برضوة أبي تعالوي. يعني في يعني حزن. جعل الجنة hazlo tó tọ́ máa lé ní fa orí òkè ló tó wá wá. òní ọba tẹ̀ lọ yẹjú lókè kọ̀yẹ́ kó tún lágbára ìṣẹ́ àlùjẹ́ náà hazlo ìkọ̀tẹ́ nìkan ló wọ́n máa jẹ́ nìyẹn lójú ayé àdébí sọ́lọ́lọ́ àjọlá ìjọ ọlọ́run béèrè pé kí lè kọ́ rẹ ó ní hazlo lò á ìjọ ọlọ́run ní òun ti máa jẹ́ sáàdì èyẹ pẹ̀lẹ́ má jẹ èyàn líle a ò lè rọ owó ò lè ṣe ìjì kan tí màá bò wọ́n fún ọgbà wọn bí. ìjọ ọlọ́run ni àmọ̀ pé bẹ́ẹ̀ ni àti dákẹ́ o nǹkan tí bàbá rẹ̀ sọ nìyẹn. wọ́n lé bí àfa wa Sa'id Musayyib rahimahullah alamu tabi'in ẹni tó nímọ̀ púpọ̀ nínú àwọn tábì nínú àwọn ọmọ kéwù sábẹ́lẹ́ yẹn fáwọn sáré ló sáyè fún wa. wọ́n ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ilé kókó yóò sì wá kó lu mọ́lẹ́bí àwọn orí ikọ̀ bá ru ọmọ. àlẹ́bí sọ́lọ́lọ́ àṣálá wa tún ní níbi báyìí náà yìí pé dájú iṣẹ́ àlùjẹ́mẹ́ ẹgbọ́n o iṣẹ́ àlùjẹ́mẹ́ o hasdo bìrọ̀bù wa nítorí kókó ni ojú wa wà lórí òkè ibi sọ́gà lọ́wọ́ ẹ̀rọ ìpínlẹ̀ ẹlẹ́dẹ̀ yóò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹjú ẹ̀ rọ́ọ̀bù wáyé kì í sókè bẹ́ẹ̀ dáa tó lè sọ pọ́tẹ́ ibi tó ṣe gúlùtù. sọ ìpínlẹ̀ lè má fi ìfọ̀kànbalẹ̀ dúró ẹ̀ka ìdá file túbọ̀ tó ṣe rí nìyẹn kò ní rọrùn dáadáa á ti gúlùtù lòkè. ẹ̀rí ẹ̀bẹ̀ táwọn làlùsọ̀ sọ làlùsọ̀ ọlẹ wa rí sẹ ilé tiẹ ta ọ̀rọ̀ o <laughs> bisá wa ibi ilẹ̀ ilẹ̀ pẹrẹsẹ ló sì tó wa èyí pẹrẹsẹ òhu gulu tún bẹ. ẹni tá a lè pè lórí oríire òun lẹni tí wọn bá sọ di wàhálà. وما من جرعة أحب إلى الله من جرعة الظلم يقدمها ẹ̀yin wọn làdé bí sọ́ọ́ lọ́rọ̀ àkàlà sọ wípé kò sí ẹ̀kú omi kan tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí fún àlìjáwá ẹ̀kú omi èyí tó ṣe pé ti ìbínú ni tí ẹ̀ máa gbé mi tó sọ̀rọ̀ gbé mi o àwọn yẹn sábà máa tu ìbínú jáde kò sí torí ẹ̀kúrú omi ọ̀sẹ́kúrú omi kẹtọ́ làwọn bá nífẹ̀ẹ́ sí tó ẹ̀kúrú omi bínú ẹ̀sùn ògbé yẹn máa ń tú jáde tí yẹn bá lè gbé mi à ọlọ́run fẹ́ pọ̀ ẹ̀rọ ọlọ́run bá gbé mi. ẹrú kan wà ní gbèrú bínú yẹn mi àti kọ́ lọ́wọ́ ọmọ fi ímọ́ọ̀nì kúndùn ẹ̀mí rẹ̀ onídùúró nínú hadith kan lálàáfíà hadith Abi Hurairah náà ni sọdí ọlọ́ọ̀tàlá wọn lẹ́nu ìka lọ bí alẹ́bí léèrè pé sàsọ́ọ̀lẹ̀ fún mi abilásẹ̀ gẹ́gẹ́ sọlọ́ọ̀ ní látẹ̀fẹ̀ sábà fi ẹni yóò tún fi àsìkò sí pé bóyá tó bá tún lọ ọ̀rọ̀ títún ní ìlànà sọ̀tẹ́lá máa sọ ìlànà bá ń tilẹ̀ fún yìí jíjẹ ọlọ́wọ́ sọ pé láàfẹ̀tẹ̀ ká máa bìrì rẹ̀ ìfẹ́ rẹ̀ ó lè bírú kàbọ̀ pé olówó wo lẹ́sẹ̀lẹ̀ àwọn Yorùbá wo lè ti ipò rẹ̀ balẹ̀ ẹ sọ fún fẹ́ máa wò lè ṣiṣẹ́ mọ́ bírú ijọ́ kan ijọ́ ọdún mẹ́wàá <laughs> yóò rú gbogbo ẹ̀kọ́ ni. ẹ̀rẹ́ lómi ìsinú rẹ̀ ó lè tọ́pa dídò tó gbà tó fi lóyún ó bì bìbí gbò fi lóyún tọ́pọ̀ kọ̀kọ̀ ju ọlọ́dálẹ̀ lọ fe fi ọkọ rẹ lẹ́mìí òun náà pe rẹ̀ lẹ́mìí jẹ pẹ̀lú èdè ọmọ ajẹ́rẹ̀ rẹ̀ òun bì ọmọ ajẹ́rẹ̀ rẹ̀ tọ́gbẹ́ wọn ọdún nígbà tí ó tún bímọ ní o tún pajú tó tó tó bẹ́ẹ̀ subhanallah ọgbà kan tó ṣe pé kò tún lè ṣe kéré o kò lè sùn káàkà wọ́n ọmọ náà ni àdúrà wa gba ọmọ náà ló bí sáyé yìí lórí mi lè kí afọ ọmọ ádùn òun lè rí ó ti tó èmi wọn ni wọn sì lóbi yóò lòun lòun òun náà lòun ọfà lóṣù àwọn oníbinú nìyẹn ẹni táwọn yẹn máa ń sáadà fọlọ́ májà ṣe sáré ọgbọ̀n mọ́ nà lọ́wọ́ èèyàn. sọ ìbínú ọjọ́ kẹyìn sí ọdún mẹ́wàá á gba gbogbo ẹ̀jẹ̀ ẹnìkan bínú títí ó dẹ̀ gbé ọwọ́ ẹ̀ sódò ọdẹ làmọ́lẹ̀ apábádá wọ́n sì wá lọ tó apádá alábẹ́sẹ̀ tó sì kú dẹ̀ nìyẹn ojú wa wálẹ̀ kánẹ́tì má gbàgbé pé alùpàdọ́ bọ́ọ̀dì kálọ́ bí gbọ́dá ilé ṣàìtọ́ ẹ̀yìn tí ọba ti gbàlejò àlùjọ nù tó fẹ́ sí orí kọ́sàmà bínú yóò sì rìn láìpẹ́ láì jìnnà. tọ́lọ́ rẹ̀ kẹ́mú ọ̀nà tá a ṣe dání máa ń tọ̀ wọlé sí yẹn lára lọ́gọ́dọ̀ ìbínú ni. wọ́n ń sọ sáláńsì ń bọ̀ọ̀lù ní sìnkú ẹni tó bá yọ ní ìbínú. ọba wà nídò ọjọ́ fọ ọba wà nulẹ̀ ọjáde ọba wà ní ìta àfọwọ́lé ọba gba kó dùgbò náà kó dùgbò ọjọ́ sàlù kó sinẹ́fìlà pẹ̀lú àlọ́ sọ̀rọ̀ sálá sùn gbà tí wọ́n rẹ́ nìkan sí bínú gbogbo sára ẹ̀ ti dìde. ṣé àpò sì mọ gbólóhùn kẹtọ bá mi ó ti bẹ lára rẹ máa lọ kí ni wọ́n ní àwọn obìnrin lẹ́yìn ìṣẹ̀ ìṣẹ̀ bàbá ni ah alájò ẹ má gbà síta láyé ẹ ṣe àwọn obìnrin náà ṣe ìṣàwùsù rẹ ká gẹ́gẹ́ lè sùn ah, ah ló dé. ẹ wọ́n ti gbàlejò tó dọ̀ tí alájì bá sọ fún ibẹ̀ sàrúsù lẹ́ẹ̀kan ẹ ti bínú yẹn ju ẹ wá náà lu ẹlẹ́hà ẹ tún lè kọ́ bò lójú rẹ̀ ọwọ́ ayẹ wa tún fi bò ó padà sáwọn yòó ti ya fọ́tò ìyàwó ibẹ̀ rì a sì lè sàrúsù bí láì gbà yẹn sàrúsù bí láì rájẹ ní ìgẹ̀lẹ̀. nígbà gbogbo àwọn ará dídí ní ká sọ̀rọ̀ àwọn bí ọ̀nà tí yẹn fi sí fífi ìyàwó ìdílé wà tẹ̀. ọ̀rẹ́ bí ẹnìkan ló ń fẹ́ ìyàwó rẹ̀ ó lè kó níbi àtàṣe ìwọ̀n sábà bí ó lè fọ́n padà sí ènìyàn ìrọ̀rùn ènìyàn padà bí rẹ̀. ìmọ̀mù ahmed rahimahullah ẹgbàá wa àbí ìtòlú látọ̀dọ̀ sí àlè fún mi. أن رسول الله صلى الله عليه وسلم قال انقضى فيضا وهو قادر على أن ينقذه دعاه الله تبارك وتعالى على رؤوس الحج على رؤوس الحلال حتى يخيره من أي نعم حتى يخيره من أي لحول شاقة آه، الإمام أحمد رحمه الله لا تدع فواسهل àwa lórí wípé àwọn tí wọn wà lùjẹ́nà ìròyìn wọn pàlìkáàdì nílẹ̀ lọ́gbẹ́ ìbọ̀ ni wọn wọn a máa gbé bìrù mi. ìmọ̀ wà sọ̀dọ̀ ọ̀sìn wọ̀kùn lọ wọ́n tún fẹ́ gbà wá mi. látọ̀dọ̀ sí àlùfóònù mahaz bùnú anes àbí látọ̀dọ̀ bàbẹ́ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ̀ àṣàlá sọ yìí pé ẹni tó bá gbé bìlú mi ìbínú gbọ̀ bí kéèbì máa mú yẹn ọwọ́ àgbè ọ̀pọ̀ wà kọ́ nírọ̀ àlà ayé rẹ̀ fèrè hù ó dẹ̀ lágbára àti lóyún bínú yẹn dàáhù lọ́hù alárò ó sì kálá ìpè kọ́lọ́wọ́ wa pè é nìyẹn nítorí gbogbo ayé gbogbo owó ti péjọ ìjọ gbèdà lọ́kẹ́ àbúlójú táyé lọ́lọ́ọ̀ bá pè kọ́lọ́ọ̀ bá wa pè báyìí ẹ̀yin kí wọ́n gbà irú ọláwọ̀ lẹ́nu yìí wá rí hasa yóò xayẹrọ hù bìnnì ayé lórí ṣáà kọ́lọ́ọ̀ wa sá alẹ́ sàpè àwọn obìnrin ẹlẹ́jọ́ ẹgẹ́ yìí wọ́n lọ fẹ́ bẹ́ẹ̀ láàhàwọ̀lẹ́wọ̀lẹ́ àkọ́wọ́lẹ́ gbogbo àwọn yòókù àwọn nínú fùfù wọn kẹ kẹwàá fún ni ọ̀sẹ̀ yìí tí wọ́n fọ̀ fọ́ ọdún ní láìkí o yàtọ̀ sí táwọn ọmọ ọlẹ̀ yìí tí wọ́n fi ṣe sàárà fún láyé bí báyìí òbí tó bá fún ti ṣe sàárà fún láyé o lè lọ láìkẹ̀ èyí tó lọ́wọ́ fọ́ ọ láìkẹ̀ ṣùgbọ́n ti tẹ́ ni ìbá bá là pọ́nlé tó tóbi rí ó kó àwọn ọmọ gẹlẹ́ ijú gẹlẹ́ rárá ni ọyá mú ìtọ́ bá fẹ́ nu wọn kí ló ṣe torí pé máa ń gbé bìbí mi láti máa gbàgbé onígbàgbọ́ òdodo yóò fẹ́ yà ọ lójú ìdí náà àlùfáà òrìlẹ̀ ayé àwọn tó bá jẹ́ mùjáhìdù sẹ́wọ́n tuntun làwọn fẹ́ ìyàwó táwọn fẹ́ ó lé láàdọ́ni àwọn tí wọ́n bá kú sójú ẹ̀rẹ̀ sí tí wọ́n jagun sójú ẹ̀rẹ̀ ọlọ́run èyí táwọn fẹ́ máa ta àdé yóò lé láàdọ́ni ẹ̀rí gbogbo àwọn onídó fùfù ẹ̀dá kan yá pàṣẹ hadith yìí Abu Dawud náà tún gbà wá àti tẹlifíṣàn àti ibùdó máa ń já ìwọ́n mu tẹlifíṣàn pé hadith yẹn hasan gharib ibùdó bọ́ dawí òun náà ti wọ́n gbà látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu ta'ala anhu fún wọn. qala rasulullahi sallallahu alayhi wa sallam ما تجرع عبد من زرعة أفضل أجرا من زرعة ضي قدمها ابتغاء وجه الله. wọ́n ní ẹnìkan ò ní mú ẹ̀kúwọ̀ kan ọlọ́lá ní láadáa fún ẹ̀kúwọ̀ bínú téèyàn gbé mi èèyàn wá gbé mi láti fi wá ojú rere ọlọ́run. lẹ́sìn ìlú ọlọ́run. Ẹ̀sìn àbádó bí kiri ṣe rè ní ká ṣe wọ́n ti ní ìyàwó àwọn onídùn nǹkan yóò hàn rádégún. Tábà ní bó ṣe rè ní ká ṣe yóò yíwọ́ ọwọ́ agbègbè ìtòrí tọ́lọ́. Wọ́n làwọn àfa àlàfà kiri sọ pé wàá yóò dákútà ní ẹ̀rọ fàṣùfà. Ọlá kẹrọ fẹ́ ẹ̀mọ̀ rẹ̀ ẹ̀rẹ̀. إذا اعتلقت أظفاره بالشوى الشوى àyùdáfún fẹ́ẹ́ rí ọ̀fà sọ́à tó o bá lágbára ọ̀yá àkájú kúrò ọ̀la ẹ̀rọ ọ̀fẹ́ ìbùrìn ẹ̀ kò sóore lára ọmọnìyàn kan tó pé ìdáńtàlà kan ti àlùfààrò hómi ṣàwà ṣàwà tí ìkànnì rẹ̀ bá wo awo orí báyìí ọ̀fà yà ẹni dè olóore ìyẹn dáadáa ní pé ó lè fa wéré ìyá akọ́tẹ̀ ní sùúrù kọ́ máa fàyà. ẹ̀rí ọlọ́run wá ní wàlẹ̀ káàsì mi náà lọ́gá yìí rọ̀. ọlọ́run bá sọ wípé àwọn ẹni tí wọ́n gbé bínú mi ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n èlò ìbínú wọn láàrin àwọn èèyàn bí kò ṣe pé láburú wọn ó máa ń foró fáwọn yẹn wọ́n lè jẹ̀yẹ́ yá o wọ́n lè jẹ̀yẹ́ yá ṣùgbọ́n wọ́n fẹ́ nìyẹn lẹ wọ́n wá ní àgbìyẹ lẹ́sọ̀dọ̀ lọ́wọ́ ẹ ṣáàjọ wa lọ ó tó ṣe ó tó ṣe yẹn ó tó rẹ́bi jẹ́ lọ́rẹ́bi jẹ́ ẹjọ́ máa lọ wọ́n yọ̀ ọ̀dà rẹ̀ ọlọ́wọ́ wálé wàlẹ̀ àfihàn àlè nẹ́ẹ̀sì àwọn táwí àwọn ẹni àlùjẹ́ náà wọn a tún máa mójú kó fáwọn yẹn. pẹ̀lú wípé wò ó sí láburú sí yẹn wọ́n dẹ̀ tún mójú kó lọ́dọ̀ ẹni tó sàbòsí fún ọ. ọ̀pọ̀lọpọ̀ wa bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀ lówó ò ní bínú ó lè má mójú kó. ìbájúlẹ̀ má bínú wọ́n bẹ́ẹ̀ ni lè bínú wọ́n. ìmọ̀gbọ́dọ̀ láyọ̀ sọ àmúrí tó ariwo tí lágbájá ṣe ọ̀dà. ẹbí ẹbí mi yà sún lálẹ́ lẹ́rẹ̀ ẹ sì sọ yí pé ẹ ti ayégbógbọ́rọ̀ yẹ nǹkan lè lè má retí mi. ẹni àlùjẹ́ ní ọ̀rọ̀ láti wọ́n tó tán ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀ ló eléyìí o. bí ẹ bá rí ìbínú gbé mi tí ó sì yẹ ní sùtá pẹ̀lú pọ́yọ̀dá rẹ̀ ẹni ó ṣe àbòsí fún yẹn sọ yóò tún yẹn lẹ ọ̀là ayébùkọ̀ fi àfọ́sẹ̀ àwọn ẹni àlùjẹ́dẹ̀ kódà ìbànújẹ́ àbẹ́dọ̀ kẹ̀kẹ́ kí ló sílẹ̀ yìí wọ́n ẹ gbàgbé ẹyẹ ẹ̀yìn àlùjẹ́dẹ̀ kò rọrùn láti wọ ẹ̀yà ajá ń lórí igbó láti ní ẹlòmíì ó ti òbí ló wọ́n lọ́ fẹ́ẹ́ ṣe ń sùkà ni wọ́n sì ti gba kùmọ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kọ̀ ya bí rẹ̀ ògbójúgbò ẹ ti sọ fún mi pé kí n bá jẹ́ ní kùmọ̀ mo ti lọ gbé kùmọ̀ nulẹ̀ ẹ àríkò foríjì ẹ mo ti gbé kùmọ̀ nulẹ̀ ẹni kí n fi lù ú mọ́ gbogbo tó dọ̀là yóò sọ bó tó dọ̀dún síbọ̀ yóò wù ṣáfù ìròyìn sì gbọ́dọ̀ pé láàrin kéèyàn tó rálù jẹ́dẹ̀ wàhálà akínọ́lù àhwàl kọ́dà ìṣesí eléyìí ló pé jù lọ́lọ́ sọ pé wàlọ́hù yóò ṣe gbélé wọn. aláìmọ̀kọ́ yàrá mímọ̀kọ́ ọmọ ti lè ṣe òun ni ipò tó ga jù ipò tó ga jù ni àgbọ̀dì bẹ́ẹ̀ yẹn ti lọ́wọ́ òṣèlú sùn náà ẹ wá tún ní kó tún nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́nu ah ìyẹn ó le o. bẹ́ẹ̀ yẹjú ọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ ọkùnrin míì gan obìnrin kan kúrò yìí kan wá ọkọ rẹ̀ àwọn kan tó fẹ́ ó jáde láyé bó ti kó sọ́wọ́ ọ̀dà rẹ̀ kàdé rẹ̀ ìyẹn tẹ̀ lúlù ni tọ́ba lù tán yóò á ṣe lọ́kọ láyà pẹ̀lú rẹ̀. wọ́n tó bá sì ti lù àlùsí bálabàla tó ń bá rọ́nà ẹ̀bọ́ òun ó túlẹ̀ rí ó di ilé àwọn ọlọ́dún bàbá òun fúnra rẹ̀ ni ó tún wá wá bẹ́ẹ̀ bàbá wa wá yóò di ìyàwó òun ẹ̀jú ilẹ̀ kẹ̀kẹ́ nígbà tó wá lù kọ́ ọ má ló pé yàn lọ́rùn àkọsẹ̀ sí wàhálà wọn wọ́n bá fún un ó báyìí tí wọ́n sì tilẹ̀kùn láti ẹ̀yìn tí wọ́n ní méjì ní ọ̀rọ̀ rẹ báyìí lẹ́ẹ̀kan wọn ò jẹ́ lu ọ dáadáa tó fi sálọ ó jìyà rẹ̀ <laughs> ẹlẹ́ẹ̀kejì ni pé òwò tó á sí lọ́kọ láyà pẹ̀lú rẹ̀ mo wá ń béèrè mo ní tí bẹ́ẹ̀ sì ni ah, kí lè wá ń béèrè yálà jí àní ó ṣe ṣe bẹ́ẹ̀ lọ́sọ̀ọ́ ni ẹ́ ọ̀kẹ́lẹ́ mi ó sì kàn parọ́ fún ọlọ́run pé kí kẹ̀kẹ́ wọ́n níbi ṣe máa ń ṣe fóun nìyẹn lórí pé ipò tó ga jù nìyẹn ló ṣe wà nù hadith tí wọ́n lọ́n sọ sálá sọ báyìí pé. òjijì ọlọ́run ní mẹ́ta kẹ́ńdá mi lójú kódà mò ń ṣépè tó ń búra lórí ẹ̀ pé bó ṣe rí náà nìyẹn àkọ́kọ́ dùn bẹ́ẹ̀ ta. wọ́n ní ẹjẹ́ lọ sọ fún yín dúkìá ò lè kíkù nítorí pé yẹn ti sàrà àṣetáni ló kó òkú kò sí wa lẹ́nu níbi sọ pé tẹ́ bá ṣe sàrà owó yóò dínkù bẹ́ẹ̀ dẹ̀ ni dúkìá ò lè dínkù lórí pé yẹn ti sàrà ẹnìkan tó lówó rí kò dólo sí ṣùgbọ́n wàá dólo sí káwá ní ó dólo sí torí pé kì í ṣe sàrà lárọ́ dúkìá yìí dínkù àná sọ̀sẹ̀ lálẹ́ ọ̀rọ̀ yẹn dá mi lójú mo búra lórí ẹ̀mí ọ̀rọ̀ kejì. wọ́n ní àti wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní lé sí kankan fẹ́rú tí bá ń sàmójú kú ju àgbéga lọ tó ń tọ̀ wọ́n máa ní ògo yóò sì máa borí láyé rẹ̀ tí bá ń mójú kúrò àwọn Yorùbá ni wọ́n lágbá tí ọba bínú ìwúlọ́wọ́ ẹ pọ̀ lágbàjá gbọ́ ọ mo ti lé ìdánù ààrẹ dúkọ gbogbo igi yìí ọ̀dà ẹyọ nígbò lọ́bì ó tó jí lẹ́. inú bàbá ti lé jẹ ilé ìwò fúnra wọn náà wọn tún lọ sí kiri o wọn tún gbé ìgbà tó wọn lọ dá tó fúnra wọn. ó gba ọmọ náà ẹ ó gbẹ bàbá ti lé dànù ìyàwó bọ inú lé pọ̀ bíi kóńdó. ní bàbá ti lé mójú kú tẹ̀sí àti kékeré àti pípọ̀ gbogbo ẹ̀ lẹ́yìn lásán fi tó tó rẹ̀ àwọn yóò sì túká. ọlọ́run sọ fún àjẹbí sallallahu alaihi wasallam pé walaw kunta faddan ghalizal qalbi lanfaddu min hawlik. síra ló sọ sọ́lá bá jẹ́ onínú fùfù ọlọ́kẹ̀ líle tí wọ́n sábà bínú náà ní bínú bìsì mẹ́ lanfaddu min hawlik. ọ̀rọ̀ ìjì àwọn èèyàn ó túká kò lọ́dọ̀ ẹ̀ kí la wá wí lọ kí la yíbọn sáà fáwọn wà lẹ́pẹ́ àtọ̀pá ti wọ̀ òtẹ́lẹ̀ ìbí jẹ́jẹ́ ara fẹ́ máa roko àwọn náà lórí àwa ti wá lẹ́pẹ́ èwo ni bínú àwọn èèyàn tún ká àwọn sọ̀sọ́lá ni mo búra lórí ẹlẹ́ẹ̀kejì ẹ pé adíṣẹ́ o ẹrú kan ò ní máa bójú kò láyè yìí àfi ọba lé sí ògo fún àti ìborí fún وما توجع وما توضع لله رفعه الله ó ní kẹta ẹnìkan ò ní tẹríba fọlọ́ọ̀ àbí fọlọ́ọ̀ gbèjà ẹnìkan ò ní tẹríba nítorí ọlọ́ọ̀ àbí fọlọ́ọ̀ gbèjà ìtẹríba ìrírí ẹ̀ kúlẹ̀ fún yẹn o ìtẹríba òun ni kéèyàn kọ́ gbà tẹrí balẹ̀ yẹn ibikíbi tó ti tọ́ bá ti wá kéèyàn gbà ìtẹrí balẹ̀ yẹn kéèyàn kúnlẹ̀ fún yẹn kéèyàn dọ̀bálẹ̀ fọ́ba kéèyàn dọ̀bálẹ̀ fún bàbá yìí ṣe tẹrí ba o ṣe tẹrí ba o ìtẹrí balẹ̀ pé ṣàdúgbà òtítọ́ lẹ́nu ẹnikẹ́ni ẹni yóò tí ì bàjẹ́ nínú ẹ̀kọ́ tá a lọ sọ̀tàn láńtó fi kọ́ wa ni òun ní àti máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n ní yahudi kalẹ̀ ọ̀bánjọ́ kan bá ní a àwọn ọjọ́ rẹ̀ àwọn fi ń lórí bí ìbá ṣe bọ́ tẹ́ ẹ̀ máa ń sìn à oṣù ọlọ́run ní ẹ bọ́ àwọn òbíkìlá àwọn àti máa ṣe wọ́n yahudi ní bẹ́ẹ̀ ìbẹ́ ẹ̀ máa ń sọ wípé tọ́lọ́run bá fẹ́ tí wà níbi náà bá fẹ́ ṣé ìyẹn ṣe bọ́ à oṣù ọlọ́run ní pé òdodo má tọ̀dọ̀ kẹfẹ́ rí wa ẹwọ ẹbẹ mi bẹ wọ ẹ bá ti fẹ́ máa sọ̀rọ̀ ní ìfẹ́ máa tó fi mọ ṣá Allahu wahda tọlọmùbá fẹ́ nìkan ṣùgbọ́n bí ẹ káà náà rí nìyẹn gbogbo ibi tó dodo bá ti dé ó ti dé náà yẹn kọ bá yọdọ ìyàwó yẹn gbọ́dọ̀ dáadáa gidi kùránì kẹsàn pé ìdílé akáyé tó wà gbà lẹ́wà ńkọ́ ṣé gbogbo ìgbà ni làákàyè yóò ní bá àbí làákàyè wò ní máa bá ni yóò máa bá nígbà míì kẹsàn gbogbo ìgbà ni wọ́n rẹ̀ àwọn létí òfin bẹ́ẹ̀ pé wọ́n wù tí ó sì tọ̀nà ewu ó gbòòsà làmọ́tà rọ́bì ọlọ́wọ́ tààlà àníhá nígbà táwọn sọ̀sọ́lá fi sọ fáwọn àlè pé kí wọ́n fárí gbà tí fi lọ sí ọ̀dọ́rọ́ táwọn padà pé ya ẹsẹ̀ padà wá gbà mí. ìṣọ́ ọlọ́wọ́ aṣọ fáwọn ya ẹ fárí yìí káwọn tó bá ń wọlé. fún mùsàlámọ́tà lẹ̀ láti láti bóòdì tún ṣe sọ fárí kẹrẹmà awọ ẹni tí ó kù tí ó lò wò sí fa obìnrin lọ́ máa sọ̀rọ̀ fa ó yìí sọlọ́ bí wọ́n ṣe dáhùn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fáríwá ìkọ́dà àwọn èèyàn fẹ́ lè máa fi ọ̀bẹ yára owó orí ara wọn kálukú bu orí bùkùkù nìyí ẹ̀ èyí ọlọ́run fárí àbíkí la ìbílẹ̀ ti fa. àtẹ́rìbí abẹ́lé kódù wa rírè pẹ̀lú kiri o pẹ̀lú àwòkọ́ ṣe dáadáa obìnrin ló ń mọ̀ ṣé ìlàkà yìí ni wọ́n wà tó ti bì í. ẹgbẹ́ ọba àgbà ìdọ́kọ̀ rẹ ti sọ ọgbọ́n wọn lábẹ́ dà sí. ìyọ́ gbọ́ náà nì. ẹ̀rí ọlọ́run tó wá sọ ń lọ ayé àtọ́tẹ̀lé wọn lẹ̀ nílẹ̀ ìdá fáàlú fáàhì ṣáàtà. والذين إذا فعلوا قد كفروا لقلوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون ọlọ́wọ́ bá ní àti àwọn ẹtún ṣe wípé tí wọ́n bá ṣe fáhíṣà ẹ̀ṣẹ̀ tí wọ́n bá dẹ́ṣẹ̀ àwòdọ́là mú àǹfùsà hàn àbí wọ́n bora wọn sí. gẹ́gẹ́ bá a ti mọ̀ pápò sí mẹ́ta ló wà ìṣàbòsí fọlọ́wọ́n ọba àbòsí ni òun náà ní ìfikẹ́kẹ́jì ọlọ́wọ́n bá lù jọ́sìn. àbòsí kejì òun ni kéèyàn ṣàbòsí fẹ́ẹ̀dá ẹgbẹ́ ẹni àbòsí ni aráàmù lélẹ̀ yẹn náà èèwọ̀ ni. àbòsí kẹta múni kéèyàn kó rẹ̀ sí pẹ̀lú kéèyàn máa lọ wù àyapa àbòsí ìdèyàn bíi òun ni pé ẹ̀tọ́ tó yẹ kó fún ọ̀tọ̀ lẹ́yìn tó fún ṣùgbọ́n àbòsí tó fi bó rẹ̀ kọ́ máa lọ wù àyapa ẹ̀yìn pé gbàdúyẹ̀ ẹ̀sẹ̀ yẹn bá dé báyìí wọ́n lọ́dẹ̀ sì máa jẹ ògbó فمن من أيساء ما كنت مقتدرا فكل ما فيه يأتيك بالنجم لمس عيونك والمظلوم منتظر a lè fi gbogbo gbàrà máa sọ má ṣàbòsí mo bá lágbára o má ṣàbòsí o tọ́lá bòsí ni àbámọ̀ ló máa kẹ́yìn ẹ̀ ìwọ lè sùn ṣùgbọ́n tó ṣàbòsí fún alájúlẹ̀ báyìí tí wọ́n máa fún ọ lépè. ojú ọlọ́wọ́ bá sì wà lẹ́kùn sùn yọ gbàdúrà rẹ̀. ẹnìkan wá ń do hadithi pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala á máa sọ pé wà á ògùn èmi ọlọ́wọ́ bá mo fi búra àti títóbi mi. là á ń sọ̀rọ̀ nẹ́ẹ̀kì màá rìn ọ ó dàbí èsè ní sùn torí èpè ẹni tí wọ́n ṣàbòsí fún kò sí ohun tó wọ́n bá dí yóò di gàgà rẹ̀ sọ́dọ̀ ọlọ́run wa sùkàlù. sọ nípa bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ sí gbégbà tí wọ́n bá ṣègbàjẹ́ tí wọ́n bá dẹ́sẹ̀ àwọn ò dọ́là mú. àwọn ẹgbẹ́ sí gbé tí wọ́n bá ṣègbàjẹ́ tí wọ́n dẹ́sẹ̀ àbí wọ́n bọra wọn sí. Si, dẹ́kẹ̀rú lọ́ha àwọn tá a wí wọ́n á rántí ọlọ́wọ́ ọba lẹ́sẹ̀kẹsẹ̀ fàṣẹ́kṣàrú lè dòdò bìhí wá dẹ̀ wá foríjì ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n dá ìyẹn ni pé tẹ́sẹ̀ bá wáyé lọ́dọ̀ wọn átìbà rúhù bí taobati wàlẹ́sì fìfáàrì wọ́n tẹ̀sẹ̀ fi ròdúkìwàdà tẹ̀lé àti ìwá foríjì Imam Ahmad rahimahullah látọ̀dọ̀ àbí ìfọyọ ọdí ọlọtẹlá àdì látọ̀dọ̀ àdébí sọlọlọ àrùsọlá. wọ́n là ní sọ̀sọ́lá sọ pé arákùnrin kan máa dẹ́sẹ̀ kan. ọ̀kọ́lá rọ́bì ẹni àdínàbùtù dàǹgà fàtírì fàtírì wò. wọ́n lé ẹni yẹn sọ wípé wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá rẹ̀ kò máa ti dẹ́sẹ̀ kan. orí rẹ̀ jì mí o. ọ̀kọ́lá lọ́wọ́ àjàwọ̀jálà adébí àmìlà àmìlà dàǹgà علم أن الله ربا يغفر ذنبا ويأخذ به قد غفرت لعبدي. wọ́n lọ́wọ́ ọba subhanahu wa ta'ala أبا tó tóbi ọba ọ̀wọ́ wọ́n ní ẹrú mi ó sì dẹ́sẹ̀ ó sì mọ̀ pẹ́lẹ́ dà bẹ fóun tí máa ń forí ẹ̀ṣẹ̀ jìnnì tí ó gbẹ́sẹ̀ yẹ kúrò ẹ̀rí mo ti forí jẹ́rú mi. ọba tún dẹ́ṣẹ̀ bí ọba tún dẹ́ṣẹ̀ bí ìwọ náà ẹlẹ́dàá mi.

ẹlẹ́dàá mi. mo màá tún ti dẹ́sẹ̀ bí ṣe máa ń ṣe. orí jèrè. ọlọ́run ọba ọba tó tóbi sọ fún un pé. ẹrú mi ó mọ̀ wípé òun lẹ́lẹ́dàá kan tó lè forí jèrè tí ó sì máa ń ṣe yẹn fún òun. mo ti fẹ́rù jẹ mo ti forí jẹ ẹrú mi ọba tó dà ọ ọdẹ lẹkẹrẹ ọyọ ẹlẹdà rẹ bọba tó ti sẹsẹ bí ìṣe máa ń sẹrí Ọlọ́run forí jìnnì Ọlọ́run ọba àlejò ọlọwà sọ báyìí pé. ẹrú mi sì mọ̀ yí pé ẹlẹ́dà ń bẹ fóun tí máa ń forí jìnnì tó ẹ pẹ́sẹ̀ yóò mú kúrò. òṣìṣẹ́ ìdùn kóòpù ló fi gbogbo yín sẹ́yìn. <laughs> àbí ọ̀sán lásán fọlọ́ sọ pé mo fi gbogbo yín sẹ́rí wípé mi ọlọ́run o wọ́n ní wọn fáwọn ìpìlẹ̀ àbìdí mo ti forí ti ẹrú mi yẹyẹ fàlìyà àmàlùmáṣà ọ̀yà máa ti wọ́n bá ti fẹ́. bí ọmọ adẹ́sẹ̀ yọ máa ronú sùn àlà náà kò sí wàhálà. wọ́n sọ pé kò sí ẹ̀ṣẹ̀ tí yẹn bá ti ronú sùn àlà tí mo akẹ́bẹ̀ ọlọ́run ọlọ́run jẹ́ ká nìyẹn ká sórí ìrònú pé wàlà. wọ́n yá wípé kò sí ẹ̀ṣẹ̀ kékeré wọ́n á ní sọ̀rọ̀ pẹ̀lú kí ẹ̀ máa kàn sílù lórí láàbì. ṣùgbọ́n ìyẹn lè ṣe é sì lè tún ronú pé wàlà fífa ẹrẹ́ jẹ́ ọlọ́run pé á kò tún ti ṣe kiri yìí. wọ́n bí irú àwọn alágbèrè àbẹ́lẹ́ tí máa kú sí ẹ̀kọ́ kẹ ọba ti tẹ̀ láwọn ọ̀rẹ́ báyìí lọ́kẹ́ yìí jú pọ̀ bọ̀wọ̀ ni òní wọn sáré mu kọ́ọ̀pù rẹ̀ àwọn ọ̀rẹ́ ni máa ń kó bá ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lálágbèrè àwọn ọ̀rẹ́ ni o kò sì ti lè ní ṣe kí ní yìí mọ́ kò lè jóbìnrin kò lè jẹ́ ọkùnrin rẹ̀ àbólè àwọn olè ní máa ń tẹ̀lé sí kó mú nǹkan lóde ẹ̀ mú kò sì ti lè ní mú kí ní yìí mọ́ yọba tó náà jì ẹ̀rí gbogbo orú yìí tó kù ìgbà tó wáyé pé yóò sì máa ronú sí wàdà yóò máa ronú sí wàdà torí kò síbi káàdì gọwọ rẹ bíi tẹ́lẹ̀ ha sábà máa ronú sí wàdà Ọlọ́run sọ fún pé mo ti forí jẹrù mi báyìí yà fà ìlú àṣà wọn máa ṣe tó bá fẹ́. Abdulrazak òun náà gbẹgbẹ àwọn alákọ̀dọ̀ Anas Mali rọjà lọ sàlá àti. Wọ́n ní Anas Mali rọjà lọ sàlá àti sọ Wọ́n ní afáwa alẹ́sùnmọ́lé ọlọ́dẹ ti gbọ́ mi ipò ìbílẹ̀sù ìrìn ẹ̀kan náà àwọn tàwa jíìtù nìjẹ́rẹ̀ ìbílẹ̀sù ẹni tó ṣe pé wọ́n ti já okùn rẹ̀ bí kí wọ́n sọ pé iye àwọn báyìí lè yẹ̀ ní tẹ́lẹ̀ ó wá yọ okùn bí kẹ̀kẹ́ bọ̀ ó di odi kọ́bù lẹ́yìn ìgbà tó ti di wọ́n ti dáńgírèdì ẹ̀ irú èyí tí wọ́n ṣe lásìkò ọba ṣẹjọ́ ẹnìkan tí wọ́n sáré kó wọ́n rí pé afẹ́ lókun kẹ̀kẹ́ wọ́n sáré kó gbogbo yókùn fún un ìkẹ́nẹ́ sì tún ṣẹlẹ̀ kọ́ sáré jọ gbogbo fò kíkẹ́ lára rẹ̀ fò ẹ̀fẹ́ ìwú tó ń pè ìjọba nìyẹn ọyẹ kọ́ bọ́ pé ọ̀gá ọlọ́pàá kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa ọyẹ kọ́ bọ́ pé ṣùgbọ́n kò tí ì di okùn fẹ́ ọyá kókò rẹ̀ ọ̀kárí bọ́ síbi ká rẹ̀ kíákíá ọ̀nà eléyìí ti tẹ́lẹ̀ torí wà tó ọyẹ yọ gbogbo okùn yẹn kò níbẹ̀ ìbílísù kọjá ránkì rẹ̀ ẹni wọ́n ti gbà táyà yìí sọ̀kalẹ̀ pé wọ́n lẹ̀dí iná iná fáàlú fáhí ṣáṣáṣ. wọ́n nígbà tó náà ọba sọ àyà yìí kalẹ̀ tọ́lọ́ ń gbọ́ àyà yìí wáyé pé àwọn ẹjọ́ pé nígbà tí wọ́n bá ṣe ìbàjẹ́ àbí wọ́n bora wọn sí dákàrú lọ́hà wọ́n á rántí ọlọ́run pàṣẹ tó fàrú wọ́n á wá ṣe kí ni wọ́n á wá foríjì ẹ̀ṣẹ̀ wọn. torí kọ̀sẹ́ tó lè foríjì ni gbogbo ẹ̀ṣẹ̀ àfọlọ́wọ́. wọn sì wá máa kọ̀ntínú kí wọ́n máa tẹ̀síwájú lórí àìdá yẹn táwọn náà sì mọ̀ pé ọ̀dà. wọ́n nígbà tí ìbílẹ̀ ṣùgbọ́n báyìí bákà ó ti bú ẹkún nìyẹn pé àwọn ah, ọ̀bà àwọn èèyàn yìí wọ̀n ó lé bó ṣe bú ẹ fún gbàgádà nìyẹn pé òun bá bá o tí wọ́n bá ti ṣàyẹ̀dá àbí wọ́n bóra wọn sí wọ́n sọ ẹ̀rẹ́ sí ọlọ́run wọ́n wá forí òun bá o nìyẹn bó ṣe bú ẹ fún nìyẹn. ẹ̀rí wọ́n ní àwọn ènìyàn nìyí tó gbàgbé pọ̀sẹ́ni tó lè forí ẹ̀sẹ̀ jì ní àfọlọ́hùn kú òsì wá tẹ̀síwájú lórí ìwà àyàfà ọ̀hún yà á làmúlẹ̀ táwọn náà sì mọ̀ yìí pé táwọn náà mọ̀ yìí pé àwọn ti àwọn ti àdádó ẹ̀sìn àwọn. wọ́n sì ti padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba láìpẹ́ láì jì. wọ́n ò sì máa kọ̀ntínù lórí ẹ̀sìn yẹn. ẹ̀sẹ̀ yìí ò sì tún máa wá lọ́dọ̀ gbogbo ògbà lẹ́yìn tí wọ́n ti ronú pé àdádó ẹ̀sìn. wọ́n làdúlẹ̀ túmọ̀ wọn àhóyè àìlàmóòdì. ìyẹn ni pé wọ́n mọ̀ mujahid àti abdullahi ibùn eh, ubayd ibùn ubayd ọdún àhùmí àìlàmúnẹ àwọn náà dẹ̀ mọ̀ pé ẹni tó bá ti ronú pé wàdà tó bá gbà lẹ́rú wọ́n ní ẹlẹ́dà yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bá sọ̀rọ̀ ṣé wọ́n mọ̀ yín fọlọ́wọ́n ọba òun ni máa gba ìtútù bá lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ àtàyà rẹ̀ ìdáwọn ọgbà mọ́ yá àmàlẹ́ sù áwò yá lébù náà sá. Ọlọ́run ni ẹni yóò tó bá ṣàìdá àbúdẹ̀sàbòsí fúnra rẹ̀ wọ́n wá wá foríjì ọlọ́run irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò bá ọlọ́run lálá foríjì tí máa ń sì kéye. wọ́n nírú àwọn eléyìí pọ̀ gan-an ìmọ̀wò ahmed rahimahullah wọ́n gbé ìwé alátọ̀dọ̀ abdullahi ibùn amúrin rọ́jì aláwọ̀sálà àdìsúwọ́ nípa ọ̀rọ̀ ìwé alátọ̀dọ̀ àdóbi sọ́lọ́ lọ́wọ́ àṣálá nígbà tá à ń tẹ́bi sọ̀rọ̀ yọ wà lórí bí báyìí gbà yìí. wọ́n ní wọ́n sáré sọ̀tàlá ìfọ̀dé ẹ máa sàánú èyí ní orí kẹgbà àṣàánú yìí. wàṣírù yóò parọ́ lákùnrin. ṣé máa foríjì àwọn èèyàn èyí náà rà foríjì á foríjì. wáyé mi ni àkùnmá ìkọ́ òní wáyé mi ni lèmùsọ̀rì náà lèmùsọ̀rì náà alẹ́bí náà ìṣèlú náà alàmọ̀ fáàlú wọn yà àdàmú. ẹ ò ní wáyé ló lé àkùnmá ìkọ́ òní. ìgbé fáwọn ẹni tí ọ̀rọ̀ wọn burú ọ̀kọ́ mi ò dúró ni wọ́n gbé bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ wọn bí pàṣẹ ìgbé fún ọ ìgbé fún lílé mùsùlùmí àwọn ẹni tó yẹ pé wọn máa ń tẹ̀síwájú nínú ẹsẹ̀ kò tó jáde ọmọ kan máa jẹ sí wọn àwọn tó máa ń kọ̀ sí lórí àìda wà ń ya ìlànà wọn sì mọ̀ fún àìda làwọn rí sí ìbí jìnnà sáà lọ ọlọ́run abẹ́ ìkótó kẹ́ńdú náà jáde náà sí wọn ní ìṣe ẹ̀rí wọn ni wọn Ahmed wọn dá mú hadith yìí wá wọn lọ wá sọ lẹ́yìn ìròyìn tí ọlọ́run fi ròyìn àwọn ẹni yẹn gbogbo àwọn ọ̀rọ̀ yìí òun ni ìròyìn àwọn ọmọ àwọn ẹni àlùjẹ́nà ọyá kúkú tó lọ tún gbé padà sáré wọn yìí láwọn ọmọ fìràn tí. ọlọ́run ní ẹ̀yára fáforíjì ẹlẹ́dàá yìí àtàlùjẹ́nà tó ṣe pé fífẹ́ rẹ̀ tó gbó sẹ́mi àtìlẹ̀ tọ́lọ̀ ń pa léṣe kalẹ̀ fáwọn ẹni tí ń páyọ̀ lọ àwọn tí ń páyọ̀ ọlọ́run yẹn àwọn ni ẹni àlùtẹ́lẹ̀. àwọn ẹgbẹ́ wọn máa ń lé nígbà tára bá dẹ̀ wọ́n àti bàtà ni wọ́n nínú ìròyìn wọn ni ìròyìn kejì wọ́n tún máa ń gbé ìbínú mi ìròyìn kẹta òun ni pé wọ́n tún máa ń mójú kó fáwọn èèyàn ẹni dáadáa ni wọn ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo àwọn ẹni dáadáa. nínú ìròyìn wọn nìyẹn tí wọ́n bá hùwà àbàjẹ́ wọn dẹ́ṣẹ̀ àmọ́ búra wọn sí ọrẹ kí ọlọ́run. wọ́n sì wá forí wọn yẹn. lọ́wọ́ ọmọ pé kọ̀tẹ́ tó lè forí àtẹ̀jìyà fọlọ́wọ́ ọba. ṣùgbọ́n wọn ò ní tẹ̀síwájú lórí àìdá yẹn táwọn náà sì mọ̀ pé ọ̀dà àbí wọ́n mọ̀ yìí pé bẹ́ẹ̀ bá ti túbọ̀ ọlọ́run sọ yìí pé òun ọlọ́run ti sẹ́ra àwọn ẹni yẹ alẹ́ sẹ́ wọn àforíjì tó ti ọ̀dọ̀ ẹlẹ́dàá wọn wá ẹ̀ṣẹ̀ wọn ní tí wọ́n bá ti nírú àwọn òròyìn yìí. àtàwọn tó ṣe ibodò máa sẹ̀ lábẹ́ rẹ̀ aboli tọ́bajá kẹrin mọ́tò ajẹ́ nù hairọ́ọ̀tù ajá sí pé nù hairọ́ọ̀tù ní ọ̀jọ̀ ṣùgbọ́n náhàrù àní hàrù. àwọn àlùjẹ́nẹ̀ kan tó ṣe pé àwọn odò yóò máa ṣẹ̀ lábẹ́ wọ́n á máa wá gbéná àlùjẹ́nẹ̀ yẹn ní pé àwọn odò máa ṣẹ̀ lábẹ́ rẹ̀ a máa ẹni fi olóyin ń bẹ oníwàrà ń bẹ ọlọ́sí ń bẹ tí ń pààyà odò tí ó sẹ lábẹ́rẹ̀ kì í sẹ̀ sòdò lásán tó máa mú yẹn kò ní gbádùn ìgbésí ayé rẹ̀ dáadáa sẹ́ni tó bá pé máa ń sò tútù lásìkò òjò táwa yìí ṣùgbọ́n odò tí wà tó ṣe kó dùn yọ yọ máa sẹ̀lé adé àlùjẹ́nà yẹn kan àlìdí nà fi ha wọ́n á máa gbé bẹ́ẹ̀ lọ gbére ayé mọ́ kìsì nà fi ha ìbẹ́ wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére. mọ́ngàlá ládàá àwọn ẹni tí wọ́n ṣe dáadáa yẹn káwọn náà wọ́n náà bò láti fẹ́ wà nínú àwọn ẹni nì. àádùn báyìí láti fi àyè ìbéèrè lẹ́yìn ṣáà. Aleykum wọ́n ní ń pọ̀ ọ̀rọ̀ mímọ́jú kúrò àbí kéèyàn bó yẹn ń gbèsè ẹni tó jẹ́ yẹn lówó tí ò tiẹ̀ wá sí bí ẹni kọ́ jẹ́ yẹn mọ́ kéèyàn bá di ọ̀dà rẹ̀ kéèyàn jẹ́ ọmọ ẹ bá dẹ̀ ti fún bẹ́ẹ̀ kẹ́ jẹ́ ọmọ àbí kẹ́ béèrè fún gbòó ni ìyá ọ̀sẹ̀ owó yẹn wọ́n bá yẹ pé kẹ́ fi lára balẹ̀ ni wọ́n yẹ pé kẹ́ sì gbé kúrò ní ẹ̀sìn kan fún torí ayá máa sàn ọ̀rọ̀ ẹ léwu ní ògùn dàlọ́ fẹ́ yá mọ́ alábi sallallahu alaihi wasallam ó ní sẹrẹ mi mú mi ni wọn máa sọ̀rọ̀ ni pẹ̀lú gbèsè ẹ tó jẹ láyé wọn á fi sẹfún nígbà àwọn nǹkan yẹn jẹ òye ọbọdíyé èèyàn ìbéèrè kejì kí ni ìtẹ̀wé sì kejì. ìyẹn máa ń sọ fáwọn èèyàn èèyàn sọ fún ni àní náà mo sọ ṣé ẹ wí fún mi ká ah, wọ́n rọ̀ bẹ́ẹ̀ ti gbàgbé owó tẹ jẹ mí ọdún kẹta ni mo wọ́n gbé abẹ́ sọ abẹ́ mi sọ ni àbí bẹ́ẹ̀ ṣe padà sọ mọ́ iye báyìí mà lówó ni ìyẹn máa sọ láti lè gbé wọn kó lọ́rùn ẹ̀ àbátọ́lẹ̀ ẹ máa béèrè béèrè lọ. tí wọ́n sì di ara o. Náà. a èèyàn yọ̀ǹda bẹ́ẹ̀ ni yóò fi sẹ́ dáadáa gbà níjọ́ gbin àlùkàyà mọ̀ ẹni tó jẹ́ ẹ̀ ló ọlágbára àti sẹ́ àwọn sọ́lá jẹ́ ti kọ́kọ́ sọ yẹn tẹ́lẹ̀ pé mọ́tòló lọ́ngàn ní yìí rọ́ọ̀lù ìpẹ́ sẹ́gbèsè abọ́rọ̀ àbòsí ni ọlágbára àti sẹ́ òṣìṣàn wọ́n sàbòsì èèyàn òbó náà ni èèyàn òbó náà nìyẹn tó bá jọ́ gbìdá lọ́kẹ́ àwọn èèyàn fi sẹ́dá dàgbà àbí kò di ẹrù ẹ̀ṣẹ̀ yẹn kóun gbé ẹrù ẹ̀ṣẹ̀ yẹn nílá ẹ̀ṣẹ̀ tí yẹn ṣẹ̀ kóun máa rù lọ́ntẹ̀. now aleykum salaam. Okay. ẹ gaskiya náà zaka wọn yẹ ká máa fi sun àwọn tó bá tálákà láàrin wa ni pé pé tá a bá ti fóun lọ́dún ni ẹlòmíì láàfin sùn lọ́dún tí ń bọ̀ inṣàlá ìgbà àwọn olùsí ti pọ̀ jù wọ́n pọ̀ débi pé àwọn tí ò ní pa ọ́ wọ́n yẹ fi mọ̀ báwọn ẹni tí wọ́n bá ń kó sàkáfún ni wọ́n yẹ fi mọ̀ bí wọ́n ṣe sùn kọ́dà kọ́ gbà lọ́dún tó lọ yóò tún wá lọ́dún lè fún ọgbà torí òsì yìí tí gbọ̀nù ni ṣùgbọ́n ìmọ̀ràn tá a kàn lè fún wa náà ni pé gbogbo àwa tá a máa ń lọ béèrè sádáka kápáyọ̀ lọ ẹlòmíràn kẹsàn-án pé wọ́n ń fáwọn èèyàn ní ọ̀yọ́jú wọ́n bá kó twenty pípé sẹ́lágbájá làwọn afẹ́ làkàyè ò sì ṣe dáadáa tó èyí tó dáa ká máa rí yẹn kẹ́lá kì í sọ̀lẹ̀ wọ́n ní nínú ọ̀lẹ́ ni o ẹni tó kẹ̀dí ti nǹkan òun fẹ́ dáko ní òun ìṣòro tó wọ́n fi dáko òun ti rí lẹ̀ èló ni ọ̀lẹ́ ọ̀lẹ́ fún un bá rí ọ̀rẹ́ ń ta ọ̀lẹ́ ní mọ́ náà àbẹ̀ ẹ̀kọ́ ẹni tó fẹ́ máa fi làkàtà sí àbẹ̀ bàjáàjù ló fẹ́ máa fi ṣiṣẹ́ wọ́n á ní òun fẹ́ máa ṣiṣẹ́ ní sí òun tó ń ṣe náà òun gbà gùn ni wọn ò ṣiṣẹ́ gbé fóun mọ́ ó sì mọ̀ ọ́sẹ́ kì í sọ̀lẹ̀ èyí pé ọkàn ti sà yọba lọ sùn kalẹ̀ ń kan ọwọ́ adé téèyàn sì mọ̀ bẹ́ẹ̀ ìyẹn lè ra odidi bàjájú yẹn fún bẹ́ẹ̀ ó jẹ́ kí zákàkà yẹn máa lọ nìyẹn tó ó léwu pẹ̀lú twenty thousand ten thousand àákẹ́padà rí i pé táàbì lo ogún ọdún olùsìn náà làwọn èèyàn yẹn máa wà títí ayérayé tó a sì lè mójú aláṣejù fáyẹ pé à ń sún yẹn ẹ̀nà bá yẹ aláṣejù pé à ọ yẹ kó di tó yó afọ lẹ́sì afọ ń dòta one fifty two hundred three hundred èyí tó wà lórí òsì rẹ̀ yìí náà ìwọ yóò fẹ́ gbọ́ sọ èèyàn lè tún pọ̀ òkè rajà pẹ̀lú àwọn ṣọ́ọ̀bù. Aleykum Wọ́n máa lọ́ra àbórí ìjọ àná. Wọ́n lọ́ra gan. Ọ̀yà wọ́n ní èèyàn fẹ́ kí wọ́n sì rí pé òru ló wọ́n san ṣé tó fi kírun pẹ̀lú lè mọ́mù gan. kínú rọmọdán ni àbí kèsì rọmọdán wọ́n ní kèsì ní rọmọdán èèyàn fẹ́ kírun ọ̀wá padà jí sílẹ̀ fi mọ́ ohun tẹ́ni yẹn máa ṣe náà ni pé ẹ jẹ́ ká súnmọ́ wa ká súnmọ́ wa jù dáadáa ohun tẹ́ni yẹn máa ṣe náà ni wípé yóò kí méjìlá lójúmọ́mọ́ yóò sì gbalá dáa pé ó kí wíṣìrì rẹ̀ bẹ́ẹ̀.

wọ́n ní sọ ẹ̀yẹ tẹ́ máa ti ní yìí wọ́n jẹ gbèsè irun ìgbà tó wá jẹ gbèsè irun ṣé irun tó jẹ gbèsè rẹ̀ yẹ nígbà tó bá fẹ́ sẹ́ ṣé yóò sọ àsìkò tí irun yẹn bọ́ ní ọ́fíìsì náà ni àbí báwo ni ó ti ṣe bóun ló ti máa san tí ẹ bá jẹ gbèsè irun ìgbà tó bá rántí rẹ̀ náà ní kọ́sán o yìí ṣe pé lápẹẹrẹ nísìnyí ọjà yìí láà lánàá ó sì rántí láàárọ̀ yóò àtọ́ kó tí bàtà bá tó ń ké àìlà àárọ̀ tọrẹ fi yàn náà ní kó ṣe kí ni òun ní kọsẹ̀ hadith wà lórí ẹ̀ ibi ẹni ọba sùn àbọ̀dẹ́ gbàgbé láti kírun kan wálé yóò sọ̀lì ha ìdá ìdákẹ́rọ̀ ha ọ̀yà kírun yẹn nígbà tó bá ṣe kí ni òun tó bá ṣe rántí rẹ̀. straight, straight. náà bẹ́ẹ̀rẹ̀ wọn ló tún fún. aleykum salaam. ẹ nígbà tí àwọn àkàdíjà kú kí ló ṣẹlẹ̀ kí lẹ ló ṣẹlẹ̀ nígbà wọn kú. wọ́n fẹ́ ogún àmì. kílẹ̀ wa lẹ̀ gbọ́ ẹ̀ mọ bí wọ́n ti sunwó ni. ókè wọ́n ní ìyá wa Khadija radiyallahu ta'ala anha gẹ́gẹ́ bí adé máa ń gbọ́ nù tàyí pé ẹni tó rẹwà ni wọ́n wọ́n sì lówó wọ́n nípò bákan náà wọ́n lókìkí nílùú ṣùgbọ́n nígbà tí wọ́n jáde láyé wọ́n yẹ ká padà máa fi owó ròyìn òjíṣẹ́ ọlọ́run wọ́n fáwọn ni wọ́n ń bá fi owó yẹn sí bísínẹ́sì kí ló dé tí wọ́n fi fi owó ròyìn à nǹkan ńlá tó ju owó lọ tọ́lọ́run gbé fànẹ́bì sallallahu alaihi wasallam òun ni òye kan fowó ròyìn àtòrí tó bá ti fi bẹ́ẹ̀ ni wọ́n ní owó ní improve náà owó òsì táàfin ròyìn àtẹ́bí àmọ́ àfin òbó wà ròyìn rẹ̀ ìjà nẹ́bí àti ìjọ́ òjíṣẹ́ ọlọ́run láti ròyìn rẹ̀ náà lẹ́yìn náà ni pé tọ́ba ti á ti fún wọn ó pin ikú tẹ́lẹ̀ kì í sáà ti pé gbogbo ẹ̀ ní ànẹ́bì máa gbà nítorí pé wọ́n bímọ fún ànẹ́bì sọ́lọ́lọ́ àdẹ̀sọ́lọ́. sọ lẹ́yìn náà ni pé eh, ìdákẹ́ lórí ẹ̀ nígbà tó yẹ pé kò ní í ṣe pẹ̀lú ìbádà wa kò ní í ṣe pẹ̀lú ìmánì wa bá a bá tiẹ̀ mọ bọ́rọ̀ owó ìyàwó kọ̀díjà bá ti jẹ́. lọ́gbọ̀n ògbà aládé máa ń sọ àwọn ọ̀pàrọ̀ èké kan tí wọn kàn ń fa Islam ni wọ́n máa ń sọ̀sọ̀kúsọ yẹn fẹ́ngbà tó máa nẹ́bí kú níjọ ọdún ọ̀wá mọ̀ bí ó ti ṣe mọ́ ló ṣe kábàrà rẹpẹtẹ tó kábàrà yẹn irọ́ o tani sọ̀sálá ń tí falẹ̀ ó mọ̀ jìbìrìlù lọ́wọ́ akin fún jìbìrìlù lọ́dẹ̀ kó ànẹ́bí pé kó ṣe máa kírun ọdún nìyẹn ìrèké ńgbà tí ọmọ rẹ̀ kú ọmọ bó ti yé No.